wà lórí dá gbangba rẹ̀ dá kọ̀kọ́ rẹ̀ ti balùwà Islam ọkọ wa kájẹ́ ni tó ṣe pé yóò ní ìwà tó dára yóò jẹ́ ni tí ń tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wa sallam á sì rí nínú àdìsí wọn ni khiyarukum khiyarukum linisa'ihi linisa'ihi àwọn tó lóore jù nínú yín náà làwọn ẹni tí ṣe dáadáa sáwọn ìyàwó wọn jù eléyìí fi hàn wá ìpínyà gbọ́dọ̀ jẹ́ tí ó máa wárí tí ó sì máa ṣe dáadáa sí àwọn èèyàn lápapọ̀ tí ó sì máa ṣe dáadáa tí ó máa hùwà rí sí àwọn ìyàwó rẹ̀. kí ni ń jẹ́ ìwà rí? ìwà rí òun náà ni ikhtiyaru al-fada'il wa ijtinabu ar-radha'il kéèyàn kọjá ni tó sẹ́sà àwọn àwa alápọ̀nlé alápọ̀nlé kọjá pé lèèyàn hù ó sì jìnnà sí àwọn àwa àbùkù kéèyàn má máa fi ṣe ìwà. al-Imam an رحمه الله تعالى فني واري كلمة جامعة للإحسان إلى الناس وكف الأذى عنه انت أنكو نواري gbólóhùn kan ni ìwárí wọn ní gbólóhùn kan ni tí ń tọ́ka sí pé ká máa ṣe dáadáa sáwọn èèyàn ká sì máa ṣe ní wọn lára eléyìí ni wọn ń pè ní wárí kó ṣe dáadáa sáwọn èèyàn kó má ní wọn lára eléyìí ni wọn ń pè ní ìwárí ìwárí àwọn àdìsí wá púpọ̀ láti ọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń tọ́ka sí bó ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ni tí ń hùwà rí nínú àwọn àdéhìsì yìí oná ni àdéhìsì tó wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lànà bí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè nípa tí máa gbéyàn wà lìjánná jù anabi sallallahu alayhi wa sallam ni taqwallahi wa husnul khuluq ìpáyà Ọlọ́run àti ìwà rí tí máa mú wà lìjánná jù kápáyà Ọlọ́run ká sì máa bákan náà ó ti wá nínú hadith láti ọ̀dọ̀ ìyá ńlá wa Aisha ọlọ́run ọba kó yánu sí wọn wọn ni anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn sọ pé inna ar-rajula la yablugha inna ar-rajula la yablughu bi husni khuluqihi darajata as-sa'im qaim wọn ni látàrí ìwárí ìyẹn máa dẹni tó gbalada ẹni tó ti gbé ń gbáwẹ̀ tí ń fọ̀sán gbáwẹ̀ tí sì ń fi òru tí fi yàn náfìlà ìwárí yóò mú yàn nílá dé ẹni tí ń fi gbogbo ọ̀sán rẹ̀ gbàwẹ̀ náfìlà tí sì máa fi gbogbo òru rẹ̀ kírun tí máa fi gbogbo òru rẹ̀ kírun náfìlà tó ti pé kìí sùn kò ní fọ̀sán jẹun kò ní fòru sùn látàrí wípé èèyàn jẹ́ni tó ṣe wípé ó ń hùwà rí yóò dẹni tó ní ipò ńlá yìí ó tún wá nínú àdìsí míì láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa alihi wa sallam qaal ìkẹ́ àti ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó máa bá ọ sọ pé innakum lan tas'u an-nasa bi amwalikum walakin sa'uhum bi bastil wajhi wa husnil khuluq ẹ̀yin ò lè jẹ́ni tó ṣe pé ó rí àwọn èèyàn kó sábẹ́ ẹ̀ lè jẹ́ni tó ṣe pé àwọn èèyàn máa ṣe ti látàrí pínpín owó fún wa tẹ́ máa ń pín owó fáwọn èèyàn tẹ́ ń pín owó fún wa tẹ́ ń fún wọn lówó gbogbo wa ẹ̀ lè tara bẹ́ẹ̀ sọ wọ́n dẹni tí wọ́n máa ṣe ń tẹ̀ fẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ lè ti ara rẹ̀ di ẹni tó rí àwọn èèyàn kó sábẹ́ òun náà ni bọ́sùlù wẹ́jì kẹjẹ ni tí wọ́n máa tújú ká wà husnul khuluq kẹsì jó níwárí. ìwárí àti ìtújúká ẹ tara bẹ́ẹ̀ dẹni tó ṣe wípé ó rí àkóso ṣe lórí àwọn èèyàn ẹ tara bẹ́ẹ̀ dẹni tó gé ní sọ̀pọ́tù àwọn èèyàn yàtọ̀ sí kọjá wípé owó lásán iná lọkàn fẹ́ máa fáwọn èèyàn ìwárí ọ̀dá òun pínwó fún wọn ìwà rẹ̀ ọ̀dá òun pín ẹ̀bùn fún wọn gbogbo eléyẹn influence ẹ̀ títí dìgbà díẹ̀ ni ṣùgbọ́n lópin ìgbà tó bá ti kó bá níwàá rí tó sì jẹ́ni tó ń ṣe dáadáa rí i gbogbo àwọn èèyàn wọ́n di pé wọ́n gba tiẹ̀ bọ́pẹ́ bọ́yá àwọn èèyàn di pé wọ́n fẹ́ tiẹ̀ nítorí pé kíni nítorí pé ó tó rí. àdéhùn yìí báyìí fi hàn wá bó ti ẹ̀rí pé nínú àṣà yorùbá àwọn yorùbá náà pé ojú là tẹ́ka tó tẹ́ni lópin ìgbà tó bá ti pé ọtẹ́ni fún yàn oṣù fájúrò kò ní fẹ́ jókòó yóò máa bẹ̀rù wípé kí ni ìtumọ̀ ẹni tọ́tẹ́ lẹ́ni tó fájúrò bó ti ti fájúrò yí báyìí àmọ́ tó bá ti pé ẹ̀rín ló fi pàdé rẹ̀ ẹ̀rín àtọ̀yàyà ló fi pàdé rẹ̀ òun náà inú rẹ̀ ó dùn ọkàn rẹ̀ ó balẹ̀ láti súnmọ́ yàtọ̀ sí tó bá jẹ́ pé ọ̀fájúrò ni ọ̀wá ń pínwó ẹni tí ń pínwó ti ń hakẹ̀lẹ̀ fẹ́ sáwọn èèyàn lára sẹ́wọ̀n káwọn èèyàn ó ti kọ́ fọ́ ọmọ owó rẹ̀ ẹni tó ṣe pé ń pínwó fáwọn èèyàn tó sì jẹ́ pé wọn ò rẹ́rìn lẹ́nu rẹ̀ ẹ̀rí báwọn èèyàn nífẹ̀ẹ́ lọ gbà lọ́wọ́ rẹ̀ tó ṣùgbọ́n látàrí ìtújúká látàrí ìwárí wàá dẹni tó ṣe pé ó rí èèyàn púpọ̀ ní agbọ̀n ọ̀dọ́ rẹ̀ tó sì ṣe pé gbogbo wọn wọn máa fẹ́ dáadáa fún ẹ wọn ò ní fẹ́ aburú fún ẹ. anabi muhammed sallallahu alayhi wa sallam nínú àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ púpọ̀ wọ́n fi hàn wá wípé ẹ̀rí ìwárí òun gangan gangan òun ní máa jẹ́ ní tó wúwo jù lórí òṣùwọ̀n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù àti wípé ẹni tó bá níwà rẹ àwọn èèyàn máa fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà máa fẹ́ràn rẹ̀ òun náà sì lẹ́ni tó ṣe é pé yóò súnmọ́ àwọn ànábì ọlọ́run ọba ní ibùjókòó ní ààyè ní ilé ìgbì tọ́ba di lọ́gbà àlùjànnà ẹni tí ìwà rẹ̀ dáa yóò ní àwọn àgbéga yìí báyìí iṣẹ́ rẹ̀ ó wúwo lórí òṣùwọ̀n yóò sì jẹ́ni táwọn èèyàn fẹ́ràn tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà sì fẹ́ràn yóò sì jẹ́ni tó ṣe pé ó súnmọ́ àwọn ànábì ọlọ́run ọba ní ibùgbé àti ní ààyè ibi tí wọ́n máa bẹ nínú ọgbà àlùjànnà gẹ́bí imam ahmed rahimahullah àti abu dawud rahimahullah àti àwọn míì wọ́n ti gbé ẹgbàá ọ̀rọ̀ jáde láti ọ̀dọ̀ abi darda radiyallahu anhu oní ma min shay'in ọlá nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní ma min shay'in yuda'u fi mizan al-abdi athqalu min husn al-khuluq kò sí nǹkan tí wọ́n gbé lórí òṣùwọ̀n ẹrú ọlọ́run lọ́la al tí ó wúwo bí wàrí kò sí nǹkan tí wọ́n gbé lórí òṣùwọ̀n ẹ̀dá tó bá di lọ́la kìyàmà tí ó wúwo gẹ́gẹ́ bí ìwárí. wa anna sahiba husnil khuluqi la yablughu bihi darajata sahibi as-sawmi was-salah wọ́n lẹ́ni tó bá níwárí o ìwárí yóò sọ dẹni tó ṣe pé ó rí ipò ńlá kan tí ì ṣe ipò àwọn ẹni tí ń gbààwẹ̀ tí ì ṣe ipò àwọn ẹni tí ń kírun ẹni tí ń gbààwẹ̀ náfìlà àti ẹni tó ṣe pé ń kírun náfìlà ẹni tó ṣe kó níwárí

má sì fi nira kàn wọn lópin ìgbà tó bá ti ṣe báyìí ọ̀dẹ ni tí wọ́n ń pè lóníwà rẹ̀ ó wá nínú àdéhùn mi èyí ibn Hibban rahimahullahu ta'ala tọgbà wá fún aláṣẹ rẹ Abdullahi ibn Amr ibn al-Aas àni nabi sallallahu alayhi wa sallam qala ala ukhbirukum bi ahabbikum ila Allah ẹ yọ àjẹkí fún yín nírò nípa ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù láàrin yín bí wa aqrabikum minni majlisan ẹni tí ibùgbé rẹ̀ àyè ìjókòó rẹ̀ tí ó súnmọ́ tèmi jù tó bá di lọ́la al bí yawm al lọ́jọ́ gbẹ̀ndà alùkìyàmù kọ́lù bẹ́lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni a fẹ́ láti mà ta lẹni tó ṣe wípé yóò jẹ́ ẹni tó ṣe wípé ọlọ́run bá fẹ́ràn jù tí ilé ìgbé rẹ̀ àyè ìgbé rẹ̀ tí ó sì súnmọ́ tà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam jù ní ọjọ́ gbẹ̀ndà alùkìyàmù gbogbo èèyàn fẹ́ mà anabi sallallahu alayhi wa sallam dáhùn wọ́n ní ahsanukum akhlaqa ẹni tí wọ́n ń tọ́ka bó ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ni tó níwàárí ìwáárí ó sàgbà owó rẹ̀ ìwáárí ó sàgbà àgbáárí nítorí pé téèyàn bá jó níwàárí gbogbo nǹkan pátá tó dáa tó dáa tó dáa ni ọ̀mà tó wá ní ayé bí àti lọ́la àlùkìyàmà ẹni tó bá ti jó níwàárí gbogbo nǹkan fún pátá láyé bí ni ọ̀mà rí ta láyé bí àti lọ́la àlùkìyàmà ṣùgbọ́n ká má gbàgbé o gbogbo wari tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí o gẹ́gẹ́ bá ti ṣe pàkíyèsí wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó síwájú ń tọ ìgbàgbọ́ òdodo lẹ́yìn ni o nítorí pé lákòlókọ̀lì máa ń lá ìmáàna làwọ̀ ẹni tí o bá ti ní ìmáàni kò sí bí wàá rẹ ti lè dá tó dápè níwà torí rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ ìpele àkọ́kọ́ nínú tá à ń pè níwà rẹ̀ torí ètò ìbá ti foundation yìí gbogbo ní ta bá pè ní wàhálẹ yọkàn máa já sí irọ́ lásán ni gbogbo ní ta bá pè ní dáadáa ṣíṣe yọ máa já sí irọ́ lásán nítorí pé iman òun náà ni azad èyí tó ṣe pé àmọ́ gbogbo nǹkan lé lórí ní ìgbà tí foundation ọba ti sí gbogbo ilé tá a bá mọ sórí atẹ́gùn ó dájú pé kò ní pẹ́ kò sì ní jìnnà tí irú ilé bẹ́ẹ̀ tí ó fi yẹ̀gẹ̀rẹ̀ tí ó fi ní sí ma. torí ẹ̀ ló ti jẹ́ pé Adi ibn Hatim radiyallahu anhu ó wá tọrọ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní wọn náà mọ bàbá mi gbogbo èèyàn ló sì mọ bàbá mi la shakka fi dhalik gbogbo èèyàn tó máa fẹ́ pòwe lónìí nípa pé èèyàn lawọ́ tó ń fẹ́ sọ nípa pé èèyàn kan ó jẹ́ ní tó ṣe pé kì í sahun wọ́n á máa pòwe lónìí pé àjùwọ́dù min Hatim bí lágbájá lawọ́ gẹ́gẹ́ bí Hatim at ọ̀làwọ́ débi pé kọ̀kọ̀ láti fi ra sí wọ́fà nítorí kó lè bá a san gbèsè onígbèsè gbèsè tí èsè tiẹ̀ kọ̀kọ̀ láti fira rẹ̀ ti wọ̀fà nítorí kọ́ mọ̀ pé tí wọ́n bá mú òun lẹ̀ dípò ẹni tó jẹ́ wó àwọn ará àlejò wọn mú owó wá gbọ́ òun lẹ̀ òun sì ṣe bẹ́ẹ̀ òun tú ẹni ẹlẹ́ni lẹ́nu bẹ́ẹ̀ ni Hatim rí but Hatim yìí ó ti sẹ̀mí síwájú kí Islam ó tó dé Hatim sẹ̀mí ó sì kú ní kèfèrí ẹ̀yin ti ti mà ikú èsè kèfèrí kèé se ń bá yọnu sí wala yarda li ibadihi al ọlọ́run bá kì í yọ́nú sí pé kí àwọn ẹrú òun kí wọ́n sá ìgbàgbọ́ sò èyí tí túmọ̀ dájú sáká ipe ọlọ́run bọ̀ dálì jẹ́ náà torí àwọn kèfèrí àti pé iná gan gan gan gan gan ìní ọlọ́run ọba ṣe àdírẹ́sì ibi tí àwọn kèfèrí òkòrí sọ tó bá di lọ́la àlùkìyàm ẹ̀ẹ́dì tó lọ́wọ́ bá ròyìn iná tó sì sọ̀rọ̀ nípa rẹ̀ tán á ní ọ̀rẹ́dẹ́ lè káfìrí ọwari sí islam dé islam sọ nípa dáadáa tó bó fáwọn tó bá ṣe dáadáa gbogbo èèyàn sì gba hatim wọ́n gbà lólùṣe dáadáa nítorí kó lawọ́ ǹjẹ́ kí wọ́n á lọ sẹ́kù fún bàbá òun tí bàbá wọn lọ́la ti mọ̀ kò sì gbúrò rẹ̀ mọ̀ nípa bó ti ṣe lawọ́ tó ni bó fún tó bá di lọ́la anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ẹ̀rí kan sọ pé àjùwọ́dù min hàtìm kíkọ́ lawọ́ gẹ́gẹ́ bíi kíni hàtìm hàtìm yẹn ni láti fi máa fìyàn wé lónìí ike lágbájá sì lawọ́ bíi hàtìm ó ti gbà bí ó ti gbà ó ti gbà wọ́n ń sọ dáadáa rẹ̀ nílé ayé ń bì rere rẹ̀ ọ̀tàkà kọ̀ parẹ́ njẹ́ ọgbà nù láyé ló ti kékeré tó bá láyé ń bì ayé náà ni ó ti rẹ̀ tó bá nítorí ntí máa sọ dáadáa di dáadáa téèyàn máa fi jèrè dáadáa láyé àtàlùkìyàmà òun náà ní ìmánì tí ìmánì bá ti tàkàlàfà tí ó bá sí pẹ̀lú èèyàn kò sí dáadáa téèyàn lè ṣe jọ́jẹ́ dáadáa lágbọ̀ntọ́ lọ́wọ́ bá wọn. torí de eléyìí má fi ìmánì apara má ṣe jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ń tara wọn jẹ tí wọ́n sọ ipe ìwà lẹ̀sìn ipe ìwà lẹ̀sìn bí màánà walau ọba àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó bá sá ti níwà ó ti di ẹlẹ́sìn kálá á sọ pé lẹ́sìn ni ọ lópin ìgbà tó o bá ti ní ìmánì lópin ìgbà tó o bá ti jẹ́ mùsùlùmí kò sí bí ìwà rẹ ti tẹ̀lé dáa tó tí ọjà ikú ní bálù kankan. torí di eléyìí gbogbo dáadáa ṣíṣe gbogbo wáárí gbogbo ká ṣe dáadáa sọ́mọ́nìyà gbogbo ká má fi nira kọ́mọ́lá kejì wa yóò máa tọ ìgbàgbọ́ òdodo lẹ́yìn ni tún ìgbàgbọ́ rẹ ti gbogbo rege jẹ́ kí ìgbàgbọ́ rẹ kọ́ má ṣe lẹ́yìn eléyìí wàá mójútó ìwà rí máa ṣe dáadáa sọ́mọ nìyẹn má ṣe fi nira kẹ́ni kankan ṣe dáadáa sẹ́ni tó máa tẹ́ni tó mà má fi nira kẹ́ni tó máa tẹ́ni tó mà nítorí pé gbogbo ẹni tí bá ń ṣe dáadáa kò lè pàdánù man yaf'alu al-khayra la ya'dim jawaziyahu la yadhhabu al-'urfu bayna Allahi wan-nasi gbogbo ẹni tó bá ṣe dáadáa kò ní pàdánù ẹ̀san rẹ̀ nítorí pé dáadáa ṣiṣẹ́ kì láàrin èèyàn àtọ́lọ́run kò lè nù láíláí wàláhì ọlọ́run bọ́ tán lẹ́sàn rẹ̀ tó máa ń ṣe dáadáa tó máa ń ṣe dáadáa sáwọn èèyàn má ṣẹ̀ṣẹ̀ retí pé àwọn náà ṣe dáadáa san ìsìn gbogbo ẹni tí èèyàn bá ṣe dáadáa sí ló máa ń fi dáadáa san tó o bá ti ta àìdá sáwọn èèyàn má retí pé àwọn ò ní ṣe àìdá sí ọ ìsìn gbogbo ẹni tí èèyàn káwọ́ ìnira rókù lọ́dọ̀ rẹ̀ tí èèyàn fara ni ni kì í fara wàá sì tún gbẹ̀sán rẹ̀ tó bá di lọ́la àlùkìyà. ṣùgbọ́n kókó pàtàkì òní pé má jẹ́ kí má ní ọgbẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ o má jẹ́ kí má ní ọgbẹ́yìn nínú òdodo tó ń sọ má jẹ́ kí má ní nínú ìfọkàntán rẹ má sì jẹ́ kí má ní ọgbẹ́yìn nínú tó ṣe wípé tí máa ṣe dáadáa sáwọn èèyàn rẹ má sì jẹ́ kí má ní nínú àìfarani àwọn èèyàn nítorí pé tí bá ti bẹ́ẹ̀ ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ á dàbí ni ó ṣe dáadáa ọ̀làwọ́ pípọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo àwọn nǹkan tó wọn à fún lásìkò tí ń fẹ́ kí wọ́n wúlò fún. eléyìí túmọ̀ sí pé sẹ́nìkan bá ní mò ń tẹ̀lé sunna ìlànà anábì sallallahu alaihi wasallam mò ń tẹ̀lé ìwà rẹ̀ wá burú ìwà rẹ̀ ọ̀dà bíi ti wùlé ó ma wọn ò rí lẹ́nu rẹ̀ wọn ò rí ìrẹ́rìn músẹ́ létè rẹ̀ rí kókókó lójú rẹ̀ lé bí ojú ẹja ó sì ní òun tẹ̀lé kíni sunna azọ̀kókù díẹ̀ káàtó akhadta shay'an wa ahmalta ashya' ó di nǹkan kan mú ó fi nǹkan púpọ̀ òfin ráàrì àfi kó rí kó mójútó gbogbo ẹ̀ ẹ̀ẹ́rì wọ́n lẹ̀ lè dẹni tó ṣe pé ó rí àkóso ṣe lórí èèyàn púpọ̀ ẹ lè rí èèyàn púpọ̀ fà wá bẹ́ẹ̀ yín pẹ̀lú pínpínwó fún wa ṣebí títí tí wọ́n fi náwó tẹ́ni èyí náà mọ̀ pé tó wá pínwó fáwọn èèyàn nìsín àsìkò tí ń bẹ lọ́wọ́ wọn àbí ń bẹ lápò wọn àbí wọ́n na wọ́n ń jàǹfààní rẹ̀ ìgbà náà wọ́n mọ̀ pé lágbájá ló ti sábà fi sí nǹkan ibi tẹ̀ wá lọ́wọ́ tẹ́kùn wọn na tán wọ́n bá na tán tó bá rí ọ wọ́n mọ̀ wọ́n pé wọn ò ní kí ọ ni wọ́n mọ̀ pé kí ni táwọn mọ̀ tá ń rí rí àmọ́ tó bá tún ti nàmí tí wọn ó tún sáré wá ẹsẹ̀ ẹsẹ̀ wọn àná torí pé eléyìí ló mú ọ̀rẹ́ ti tàná ṣùṣùgbọ́n tó bá ṣe pé ìwà rẹ ni tó ṣe pé o tujú ká sáwọn èèyàn o sì jẹ́ni tó ń hùwà rẹ sí wọn làṣẹ kẹfì dáre fún ọ̀fẹ́ràn rẹ yẹkùnù lè hubbika waq'un fi qulubihim ìfẹ́ rẹ yóò lápá lọ́kàn wọn nítorí pé ẹ̀yin náà wo nínú àwọn èèyàn tó ṣe pé tẹ̀rí tó yàyà ló fi pàdé rẹ̀. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu kayfa antum. sẹ́mi ah. pé ìdáhùn kan nu asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam. sẹ́mi pé méjèèjì ó ní nǹkan kan tí fi fi hàn lọ́kàn. Ah. mọ̀ n tọrọ owó oúnjẹ lọ́wọ́ rẹ̀ ni abẹ́nìkan dánú bí ni fún lèmi ṣe wá pè sásìkò yìí àbí òye so nítorí di eléyìí báyìí àmọ́gbà tó dáhùn ìyẹn sọ pé asalaamu alaykum oní wa alaykum salaam wa rahmatulahi wa barakatu ahlan ah, ẹ pé bá sẹ́lẹ̀ ó ti fẹ́ fáyà rẹ̀ ni nítorí pé kò ti tètè sí i tòǹtòrí tẹ́lẹ̀ ló ti jẹ́ pé النبي محمد صلى الله عليه وآله وسلم وأن لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق ọ gbọ́dọ̀ fojú kéré dáadáa ṣíṣe gbogbo bó tilẹ̀ wù kó kéré ma kódà kó ti kọ́ mọ lórí pípọ̀ pàdé ọmọ ẹ̀yà rẹ pẹ̀lú ìtújúká. torí délé àwọn mùsùlùmí a ní láti mójútó eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tẹ́rí tí wọ́n gba mùsùlùmí tí ń jẹ́ mùsùlùmí lónìí àbáwọn ẹni tó ti jẹ́ mùsùlùmí islam àbáwọn ẹni tó jẹ́ pé àkọ́kọ́ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gba islam kéésì nítorí pé ẹnìkan yọ wọn nítorí pé ẹnìkan halẹ̀ wọn látàrí àwọn àwárí ni ìwárí àwọn tí wọ́n islam fún wọn ìjólódodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àwárí sẹ́yìn náà máa àwọn kì í kà lásán nínú tírà but wọ́n apply rẹ̀ lórí ìgbésí ayé wọn yàtọ̀ sí pé wọ́n apply rẹ̀ wọ́n tún jẹ́ ni tó tún fi lápá lára ẹlòmíì ṣùgbọ́n àwa lónìí masha allah la quwwata illa billah gbogbo oníkálukú wa ní sinimá ni kò wá sọ̀rọ̀ nípa òdodo ó dájú kó oníkálukú ó ra di tìkàmú wa. عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ما شاء الله يقول له تصدقوا torí pé òdodo sísọ a máa pè ní lọ sídi ká ṣe dáadáa bẹ́ẹ̀ ni dáadáa ṣíṣe a máa pè ní lọ sídi ká wọ́bo lọ́wọ́ àlùjẹ́nà gbogbo èèyàn mélòó yìí làákín irọ́ mélòó la ti pa lónìí tẹ̀mọ̀kọ́ pọ̀ àbí ọ̀pọ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú wa tó ti pé àmọ́ àmà kúrọ́ tẹ́nu rẹ̀ gbọ́ bá tẹ̀ sí ìparọ́ kò ní gbádùn. àwọn èèyàn wà ti tírèèni ara wọn débẹ̀ wàláhì tó ti kété máa ń kankan tó ṣẹlẹ̀ fún yín tí ọba ti fi kún kò ní gbádùn ahọ́n ọmọ no o láti nǹkan tó ṣẹlẹ̀ káwọn yóò fi máa so ẹ̀ríkẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n bá àwọn èèyàn lè má ha torí pé bó ti ṣẹlẹ̀ lọ́n sọ ọ̀ ń bẹ̀rù pé ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́ ó gbé ọ dìde ẹ̀yìn tí ò ọ̀fẹ́ sọ abẹ́ni kò pé no wọ ọmọ bí kan ẹ ti ṣẹlẹ̀ ẹni ha ọwọ́ halẹ̀ tí ọkọ ṣe náà gbogbo ẹ̀ ó ti kọ́kọ́ pàtẹ́wọ́ ma fi kún yọ ma dínkù yọ ma fi kún yọ ma dínkù nítorí yóò lè bá pàtẹ́wọ́ fún ẹ sì mbẹ́. ìbò wa ni àlékún wa lọ. àdìsí tó ní Eji dì í mú ẹ gbọ́dọ̀ fílẹ̀ níbo la sọ sí nígbà tó kankan apply rẹ̀ òdodo tí máa pè ní lọ síbi dáadáa ti ṣe kí ló dé gbogbo wa fílẹ̀ dáadáa ti ṣe ti pè ní lọ síbi àjẹnà kí ló dé jìnnà sí tí ó pè wá lọ ògbélé yà fi hàn yín bó ṣe jẹ́ pé àwa lónìí yìí báyìí báyìí a kàn mọ ká kà á a ńlá kọ́lá mọ́ ìpín ẹni tó bá jalè tí ọwọ́ bá bà kún ó gé ọwọ́ rẹ̀ torí ẹ̀ ń bẹ́ dáadáa ṣíṣe kéèyàn ọmọ jò lè ó ń bẹ́ dáadáa ṣíṣe kéèyàn ọmọ jà láfọwọ́rá ìyẹn nípa ti ń tó tóbi àti ń tó kéré gbọ́dọ̀ jí nǹkan kan gbani lójú gbà lọ́wọ́ ẹni lójú gbogbo ẹ̀ lọ́wọ́ àlónì àbí òsì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú wa lónìí lélẹ́yìn ti sọnù kúrò nínú wa wọn tó ṣe pé tí ó ti tẹ lọ́wọ́ ni haram ṣùgbọ́n gbogbo tó bá ti tẹ lọ́wọ́ ńkọ́ astaghfirullah lọ́daràn ọmọ ẹ ṣe ó lẹ́ni tí ìfọ̀ bá tọ́ sí nípe ní kíni nípe lára mu ìwà rí wá dá sí wà rí ọ̀dà lórí pé mẹ́kì nǹkan kan bọ́nú fún rẹ tí ó ti jẹ́ halal ṣùgbọ́n pọ̀lọpọ̀ ní wa ló wà lónìí tó ṣe pé tí máa ti gbóúnjẹ kalẹ̀ fún yóò ti máa játọ́ lẹ́nu bàbá yẹn báńkì ló ti ń ṣiṣẹ́ gbogbo owó rẹ̀ haram ni kò sí àlàálẹ̀ inú ọgbà omi ah, ọ̀jọ̀ lé iná. ìwà àríwá dá tàbí tí ìwà àríwá wà èèyàn mójú kúrò ń bẹ̀. nítorí pé kí ni mò ń bẹ̀rù tọ́tọ́ bó gbé mi dìde ẹ rí Abubakar radiyallahu anhu ẹran kan ni wọ́n fún nígbà tó ń fún lẹ́ran yẹn á hàn sí pé ẹran tí ọ̀tọ́ kí mùsùlùmí ọ̀jẹ̀ ni wa sallam tó gbọ́ nípa bọ́rọ̀ yẹn ṣe Abubakar sì kọ́wọ́ bọ náà fún rẹ̀ ó sì rí pòǹpọ̀ ẹran gbogbo ntí ìdàgbà kan dídàgbà kan tó bá ṣẹlẹ̀ lára wa pẹ́kí látara haramu láti dàgbà iná ni wọ́n fi bá wa gbọ́n nù kó tó bá dídọ́ gbẹ̀ndà lọ́kẹ́yà. tàn kílẹ̀ ti kó nu wa rí lọ́dọ̀ tí wàá kékeré ni ẹ ti lé jù bó o lè yàn á ti ní jẹ owó rìbá báwo lè yàn ó ti ní jẹ owó haramu ẹ wọ́n bùn mí nínà ọ́ ẹ tó wọ́n bùn ọ báwo jókòó lè bàbá rẹ fún bùn ọ lówó yìí. gbàtọ̀ wà lẹ́nu sẹ́ ìjọba wọ́n á ní wọ́n bùn ọ lówó nínà ọ̀gá rẹ ló kó fún nítorí pé bẹ́ẹ̀ nù wá rí pé ọ̀gá wọn ni kí n fún yín lẹ́bùn yìí èmi àwọn kó wá sùúrù mi ni so o sì mọ̀ pé ẹ̀yin lẹ gbà mí sẹ́yìn lẹ ní. ògbélé yẹn bẹ́ẹ̀ nù rí jẹ̀mọ́ ó ń bẹ́ẹ̀ nù rí kó jẹ́ni tó ti tí wọ́n bá bomi sí ọ lẹ́nu ọ̀gbọ́dọ̀ gbé mi wọ́n ní two drops of water ńlọ gbé mi nínú rẹ̀ wàláhi ó ti di gbogbo ènìyàn wá bù mí ìsídìpò rẹ̀ pé ṣe bí èdè wọn bù sí náà nu èèyàn ti di kíni èèyàn ti jọ ń jàǹbá. sọ eléyìí túmọ̀ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà ni islam tara rẹ̀ tàn ká ṣùgbọ́n lónìí yìí báyìí tí wọ́n bá ní ẹni tí ò sì gba islam ìwà àwọn mùsùlùmí ni kẹ́ ẹ wò kẹ́ ẹ fi gba islam àbí kẹ́ ẹ fi rìjẹ́kìtì rẹ̀ ẹ̀rù ń bà wá ikú ẹlòmíì gan tó ti jẹ́ mùsùlùmí òkìlẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lè máàmù náà ló ń ṣe wáàsí fáwọn èèyàn lójoojúmọ́ pé ọlọ́run ṣe zina ní haramu ó ń zina sí lò abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe wáàsí fáwọn èèyàn ipò lọ́wọ́ bá ṣe jàǹbá léwọ̀ ó ń jàǹbá lòun ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe wáàsí fáwọn èèyàn ipò lọ́wọ́ bá nìkan ló mọ tó pamọ́ òun kú máa ń kọ́ bàbá ọlọ́pọ́n ni ìmọ̀ kó mọ tó pamọ́ bàbá oní ìmọ̀ kó mọ tó pamọ́ fahuwa bidhalika qad kharaqa al kọtara bẹ́ẹ̀ ọfà gbogbo principle ẹsìn islam ya pẹ̀lú ọwọ́ rẹ̀ ẹ dákun kí ló ń sọ fáwọn èèyàn kí ló wá sí. wa ghayru taqiyyin ya'muru an-nasa bit-tuqa saqimun tabibun yudawi an-nasa wa huwa saqim. ẹni tí ò ní payọ Ọlọ́run tí wọn sọ fáwọn èèyàn kan payọ Ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ ìwòsàn ni tí ń fáwọn èèyàn lóògùn àárẹ̀ òògùn àmódi òògùn bà òògùn jẹ̀dí ibà àti ní títa lọ ẹ̀kọ́ kọ́kọ́ gbọ́ tí iná bá jó ni tó jọ́ mẹ́ni èwo là kọ́ yanjú àtẹ̀bí tara rẹ lọ ẹ̀kọ́ kọ́kọ́ yanjú náà la tanha an khuluqin wa ta'tiya mithlahu 'arun 'alayka idha fa'alta 'azim mẹsẹjẹ ni tí wọn sọ fáwọn èèyàn tó ọmọ kọ ìwà kan fún wọn tó ti jẹ pẹ̀lú rẹ ni wọn mọ wọ́n sọ fún ọ kó má sa àìda àìda ni wọ́n ń ṣe wọ́n ní a nǹkan àbùkù ńlá ni ó jẹ fún ọ tó bá jẹ́ pé nítorí wọ́n má ṣe ni wọ́n ṣe. torí délé ọ̀dọ̀ wa jẹ latari ìwárí ìwárí látàrí ìwà àwọn èèyàn ò rí ìwà gba islam látàrí ìwà mùsùlùmí ti ń ṣe ségesège yóò dúró déédéé látàrí ìwà ìwọ náà di ẹni tó ṣe kó gbópọn nínú iwa kí wọn á ní ìwà tí ẹnìkan wá fẹ́ wù sáwa àrínú islam ọ̀dọ̀ kèfèrí la ti rí kò sí wàláì kò sí. tó ń torí délé gbogbo nǹkan ló ń bẹ ní islam ṣùgbọ́n àwa mùsùlùmí tá à ń lò díẹ̀ nínú rẹ̀ là ń lò ẹ jẹ́ amójútó wa wa jama nínú àwọn nǹkan tó tún jẹ́ ìlànà àwọn tó ń tẹ̀lé sunna sànàbí wa muhammed sallallahu alayhi wa sallam wọn ni wayandibuna àbí wayandubuna ila an tasila man qata'aka wa tu'tiya man haramaka wa ta'fu oníkí wọn máa pè yàn lọ sídìí wípé kọ́ ọ lọ sọ́dọ̀ ẹni tí ọ̀fẹ́ rí ọ ẹni tó ti já okùn ẹbí tí ń bẹ láàrin yín tí o sì fẹ́ rí ọ ìwọ sokùn ẹbí nkọ̀kọ́ lọ́ba eléyìí ń bẹ lànà àwọn tó ń tẹ̀lé súnà wọ́n tó ọtí yaman haramak ẹni tó tó ti kéńgbà tó ní ọkọ̀ láti fún ẹ ìgbà tí wọ́n ní kó fún un ọ̀nbẹ nù lànà àwọn tó ń tẹ̀lé súnà. wọ́tẹ́ àfu àmà kó o ti ṣe àmójúkúrò fẹ́ni tó bá ṣàbòsí fún ọ. eléyìí ń bẹ nínú lànà àwọn tó ń gbogbo àwọn kẹtí wọn pè yẹn lọ sídìí rẹ yìí wàláhì kò rọrùn kéésì ń rọrùn àfi fẹ́ni tó lọ́wọ́ bá bá fi ṣe kò ń gẹ́. eléyìí túmọ̀ sallallahu alayhi wa sallam wọn a máa pè yàn lọ sí di wípé ẹni tó ti já ọkàn ibi tí ń bẹ láàrin wa lágbọn bàbá wa ni àbí lágbọn ẹ̀yà wa ni bóyá ẹ̀gbọ́n wa ni bóyá àbúrò wa ni àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá ìdílé bàbá ìdílé ìyá gbogbo wọn tó jẹ́ pé látara bàbá àti màmá wa láti mọ̀ wọn tí ó bá bàbá àti màmá wa àbá tí mọ̀ pé nìkan jẹ́ bẹ́ẹ̀ látàrí ẹni tó bí wa lọ́kùnrin àtẹni tó bí wa lóbìnrin láti dípá mọ̀ àwọn àdílé wọn lágbọn màmá àmọ́ àwọn àdílé wọn lágbọn bàbá gbogbo àwọn eléyìí àwọn ni mọ̀lẹ́bí wa ò jẹ́ mà àwọn ni mọ̀lẹ́bí wa kò sẹ́nìkan tó jábọ́ láti sánmọ̀ nu wa tòkálukú ó ní mọ̀lẹ́bí lágbọn bàbá yóò ní mọ̀lẹ́bí lágbọn màmá àwọn eléyìí yẹn wọ́n lè máa ṣàìdá ọ wọ́n lè máa hùwà abú ọ wọ́n lè jẹ́ ní ibú wọ́n lè jẹ́ni tí ọ̀dá ìwọ ọ̀gbọ́dọ̀ jẹ́ni bú sí wọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ọ̀dá sí wọn àwọn ọ̀fẹ́ rí ọ tí ti gbọ́rọ̀ rẹ gan inú wọn bí wọn ni ìwọ lọ bá wọn wàá ṣe dáadáa sí wọn from time to time wàá bẹ̀ wọn wò from time to time wàá pè wọn pẹ̀lú fóònù asalaamu alaykum wa alaykum salaam mo ní kí n pè é ní baba kí n béèrè àlàáfíà yín ẹ́n so bóyá àbúrò bàbá rẹ nu bóyá ẹ̀gbọ́n bàbá rẹ nu so bóyá àbúrò màmá rẹ nu bóyá ẹ̀gbọ́n màmá rẹ nu bóyá bróda bóyá sísá rẹ nu gbogbo wọn kọjá pé ìwọ ò gé etí ń bẹ láàrin yín dànù tó eléyìí ń bẹ nínú lànà àwọn tó ń tẹ̀lé súnà nítorí àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó wá látọ̀dọ̀ Mu'az ọmọ Anas al-Juhani radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam olójijì ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó wọn bá sọ yìí pé afdalul fada'il èyí tó lọ́lá nínú gbogbo àti lọ́lá sẹ́ an tasila man òun náà ni kó o so ẹbí pọ̀ lágbọn ẹni tó ti jákun ẹbí yẹn ẹni tó ti já okùn ẹbí lágbọn ọ̀dọ̀ rẹ kó wọn fẹ́ rí ọmọ òun fẹ́ gbọ́rọ̀ rẹ má kí wọ́n so okùn ẹbí lágbọn ẹbẹ̀ eléyìí ń bẹ ẹnu ìtọ́ dáa jù nínú àtìlọ́lá sẹ́ wọ́tọ́ ọ̀tí yẹmẹ ní haramak kó o sì fẹ́ni tó ń tó ṣe kéńgbà tó ń ní ọkọ̀ láti fún eléyìí ń bẹ ẹnu àtìlọ́lá tó eléyìí tó túmọ̀ sí pé kò sí àyè fún tit for tat nínú súnà nípa pé nìsín ẹnìkan ó ti dákun ẹbí wọn à ó tẹ ó tẹ ẹrù kù nìyẹn kálukọ fọọmù rẹ kó ń kó jábílẹ ni tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ ẹ tẹ̀lé súnà nìyẹn kò tẹ̀lé súnà nígbà tó ń dákun ẹbí ìwọ lọ bá a ṣé mo ti sọ pé ìfẹ́ rí ọmọ à kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mí sí àbúrò bàbá mi náà nìyẹn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mí sí àpàbálẹ̀ jẹ́ fún wa ẹ̀gbọ́n bàbá èèyàn àbí òye tẹ̀lé pé ńgbà tí máa bínú títí kí àwọn ìyàwó kẹ̀ ẹ́ ṣèṣù ọmọ yìí ọmọ rẹ nì ọmọ rẹ nì tó bá kó gbogbo àwọn ọmọ yòókù àwọn náà bá ya kántàfíìsì wọn bá rí bí eléyìí fámìlì ó ti tò ti pẹ́ àbí òye tó lẹ́bàá di pé bàbá yẹn fọ ọmọ rà. wala tastawi alhasanatu wala sayyi'atu idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim wa ma yulqaha illa alladhina sabaru wa ma illa bu hazzin azim ọlọ́run dáadáa títí àti wá bú wọn ò lè dọ́gba o ìwọ máa fi wá rí kọ́ ọ máa fi pàdé ìwà bú téèyàn bá ń hù sí ọ eléyìí á mú kẹ́ni tó ṣe pé ọ̀tẹ̀ àìfẹ́ràn ara ẹni ń bẹ láàrin yín kọ́ wá dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mátímátí sí ọ ọlọ́lẹ́ni kò ní lè hùwà yìí o àbàwọn tó bá ní sùúrù o torí pé bí agọ̀ lè jọ o ẹni tó ní gbẹnu sọ ọ jókòó tó kó burú gbẹnu jáde jókòó ah sẹ́wọ̀n káwọn ọmọ ọ̀gá ah, ọlọ́mọdé ayé alátùtù tara rẹ tara tara ẹlòmíì ti ń gbóná nítorí tiẹ̀ ìgbà máa kó fún ah má máa kó ọlọ́run lẹ́ni kò ní lè ṣe bẹ́ẹ̀ illal ladhina sabaru àfàwọn tó ní sùúrù wa ma yulaqaha illa dhu hazzin azim ọlọ́run lẹ́ni kò ní lè hu wa yẹn ẹ̀yàfẹ́ni tó ní èrè jẹ tó tóbi lọ́dọ̀ lọ. eléyìí túmọ̀ sí wípé kó o sokun ẹbí pọ̀ táàsì tó tóbi ní wàláhì ẹni tí ó fẹ́ rí ọ kí wọ́n fẹ́ rí ẹni tí ó fẹ́ gbóhùn rẹ kí wọ́n bá sọ̀rọ̀ sọ eléyìí ó túmọ̀ sí pé ìwọ ló ń ṣe kíni ìwọ ló ń sokùn ẹbí pọ̀. bákan náà ẹni tó ṣe kéńgbà tó ní kò fún ọ ìgbà tí wọ́n wá ní wọ́n ní kò fún un subhanallah síbẹ̀ làwọn máa ṣe ẹ wò lá ẹ wà nínú hall ẹ fẹ́ ṣe exam tó wá ṣẹlẹ̀ pé ẹnìkan ní pẹ́ẹ̀nì méjì ẹnìkan tiẹ̀ tó sì ní dákú kàkẹ́ ìbẹ̀rù máa ń mú pẹ́ẹ̀nì gbà mí náà kí bí ìbéèrè ṣe gbóná tó yìí tó pẹ́ẹ̀nì ọba dákú ẹnìkan sì ní méjì ké jazakallahu khairan wọ́n ti sọ fọlọ́ sọ lẹ́sàn-án rí dákun fúnmi lọ́kàn ọkàn rọra mọ́jú ni ẹ dákun torí tọ́lọ́ sá mọ́jú tó títí sẹ́nìkan fi wá fún ọ ìdánwò mi ti wá wà lọ́la ìwọ náà ti wá pé irun tó ṣe ọ lónìí kò ní ṣe ọmọ ọwọ́ akó bẹ́ẹ̀ni mẹ́jọ wá. ẹni tà náà yẹn bẹ́ẹ̀ni méjì rẹ̀ náà ló mú wa ọ̀wá ti sẹ́ lónìí. olóòwà ni jazakallahu khair wọ́n sì to gbogbo ẹ̀ sápò gbé dàpọ̀ ẹ̀yọ kan mọ́ bẹ́ẹ̀ kéke. o tún kò sí àkọ́dá bẹ́ẹ̀ ìwọ fún pé tẹ́ ẹ̀yọ kó tù àbí méjì. torí tí wọ́n bá sọ bẹ́ẹ̀ wàhálà o ti kọ́ káàdì ẹ̀ pátápátá ni kò tún ní lè gbójú wọ ọmọ láyé yìí pé á ọkùnrin lẹ rí òun èèyàn gidi ni àbí bẹ́ẹ̀ kọ́ sàmọ́ tó bá ní six for that ẹ̀ dáàdi ẹ bá ṣe kinní kan wọ́n náà fọ́ lẹ́yìn adìẹ dọ̀ lógun nù wàá fọ́ lẹ́yìn èbí náà ní báwọn èèyàn ká nìsín àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tí ó ní tí ò fún ọ nígbà tó ní ìwọ náà fẹ́ ti já lójú pé àsìkò ọmọ wa fẹ́ lọ pé a kò burú àsìkò tí wọn náà bá ní kọ́ yọ gbà fọlọ́ eléyìí náà ló bí emi pé ẹni tí ò fún wa nígbà tó ní àwa náà ní fún nígbà tá a bá ní ló bí oríṣiríṣi àṣà lọ́dọ̀ Yorùbá olóbi oríṣiríṣi àṣà lọ́dọ̀ Yorùbá nínú àwọn àṣà yẹn olówó ìsọlọ ni nítorí pé ńgbà tó ní kò fún wa torí ẹ̀ ní ìdí sọ ọlọ́run ni tẹ́lẹ̀ ẹwà ní àtìrẹ rúbò yẹn bí tí wọn náà bá ní a ó máa gbà. tó lẹ́yìn ojú tí olówó tọkọ́lé sílẹ̀ sẹ́kù. fa tẹ́lẹ̀ náà dáa ní ọkọ̀lé sílẹ̀ òní sẹ́kù. kò torí pé ojú wọn náà omi nìkan òkè wàá gbà. tó wípé àdúrà tiwa náà gbà ayọ̀ tiwa náà dì gbogbo àtàwọn ó túmọ̀ sí pé ó déjà lójú. ẹ̀yin náà ti ní ẹni tó bá ní kí láàṣì láàṣì hàn tó ẹ má ṣe wù rẹ̀ ìwà tí ọ̀dà ni ọ̀tà kò tún náà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó sa ìdá sí ọ̀sẹ̀ dáadáa ni òun náà ló tún ṣe dáadáa sẹ́yìn subhanallah eléyìí àwọn ọmọ ọ̀sàkà á máa wọ́tàkùwà àmàǹgọ́lẹ̀mẹ̀ kó o sì jẹ́ni tí ọmọ ẹ̀sà mójúkúrò fẹ́ni tó sábà òsì sí ọ. títí àmójúkúrò fẹ́ni tó sábà òsì fún yà kó ń bẹ nù wà rí jàmá. wàláhì kò sí bá sílẹ̀jọ́ wà láyé tá à ní sẹ́ra wa. ọmọ èèyàn náà ní sẹ́yìn. tí ẹni tí wọ́n bá wá ń tẹ̀ lónìí tí ò bá lẹ́mìí ìdáríjì fẹ́ni tó ń tẹ̀ ẹ̀rí pé ìwà kan ó ti pọ̀ jù á sì fẹ́ máa tẹra wa léṣe pọ̀ eléyìí ó sì máa ṣe sábàbí káwọn ẹni dáadáa wò burúkú burúkú ọmọ àti ọkọ̀ láwùjọ ó kéré jù sábà lẹ́mí ìdarí nì èyí tó hàn yẹn lè gbé bàbá máa lé ẹni tó sẹ̀ yóò kò ní bá ẹni tó gbé bọ́ lọ wọ́n ló túlẹ̀ nítorí pé tó bá tàbọ̀ yẹn amflan ìgbà tó ń ti gbé ìbọn lọ yóò fẹ́ pa ọ ni. èyí tó pààyàn àti tó pààyàn dábí rùn ẹ dákun ìwọ lọ́dà ṣé ìtọ́ dá mẹ́. tí àbá sì lẹ́mìí ìdáríjì ẹ̀rí kíkà lóko ìgbèrí ni wọ́n fàdá sí. bẹ́ẹ̀ni kí bá ṣe ohun fún ọ̀fẹ́ gbọ́ ẹ dákun ẹ foríjì mi foríjì mi bá wù wọ́n gbẹ̀sán tí a bá ti lẹ́mìí ìdáríjì eléyà bí ká jẹ́ni tí ọ̀nà gbọ́bẹ̀ ká ká máa di ọ̀bẹ mẹ́tì nítorí pé àìsẹ́mìí ìdáríjì a máa bí kí èèyàn jẹ́ ike tí nǹkan bá ti ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ ẹ̀kẹ́rì tẹ̀yìn yọ̀bẹ alásòwò ni pé ọ̀bẹ gúnyà kátó wa pé nínú àìlẹ́mìí ìdáríjì jẹ̀mọ́ náà láti rí kí wọ́n máa tàkàkù kàtìrà wọn gbàtí o bá ti sẹ́mi ìdáríjì èèyàn ò lè ti ọkọ lọ kọ́ takasi mo bá ti fi takasi ní òtújọ́ kejì ẹni tí ẹjọ́ jà wọ́n ní kò lè dìde mọ́ sẹ́wọ̀n pé kíákíá ilé rẹ̀ wọ́n nà bọ̀ kẹ́dá kan ìforí jù ọmọdé olùmẹ̀kọ́ jẹ kọ́mọ́ra lọ́wọ́ nǹkan lérí lánàá ni kò ní nǹkan kan ẹlẹ́ni ìdáríjì ló sọ ọ̀pọ̀lọpọ̀ di páàmù ẹlẹ́ni ìdáríjì ló sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó lọ wọ ẹgbẹ́ awo ló sọ wọn ọmọ ẹgbẹ́ dárídárí àwọn ẹni òfò tó ṣe é gbé yóò mọ ọgùn wọn bí ẹni tó bá tẹ̀ wọn ká ìyẹn ni ó ti máa tẹ̀yẹ̀ tẹ̀ máa bá fẹ́ràn àwọn ẹni tí olóhùn bá fẹ́ràn àwọn ẹni tó ṣe pé ọkàn wọn fẹ́ wọn máa fi ké bínú mi olóhùn bá fẹ́ràn àwọn alákòójúkò dà nígbà tí táyé gbogbo wa tí o bá sí ẹ̀mí ìdáríjì ni wọ́n dájú pé gbogbo wa bá ṣe jókòó ìkábà ti jókòó olóòlọ́mọ èèyàn dá ti tẹ̀rí lọ́mọ èèyàn dá ti tàìdá sí tó sì jẹ́ pé ó kéré jù wọ́n lága tí wọ́n bá ti fi kí wa lẹ́sẹ̀ bìkan oṣù wọn dárí jì wá wọn sàmójú kúrò fún wa kí ló dé táwa náà ní máa sàmójú kúrò kí ló dé táwa ní lẹ́mìí ìdarí jì èyí ò lè ga láéláé tí ò bá lẹ́mìí àmójú kúrò èyí ò lè jẹ́ni tó ti wà wòkọ́sí rẹ̀ láyé yìí tí ò bá jẹ́ni tó ní ẹ̀mí ká bínú mi nítorí tí o bá sọ pé bínú ti ṣe bí ọ sí bẹ́ẹ̀ náà lọ́ọ́ gbẹ̀sán sí kò ní rẹ́ nìkan kan tí ó lè sùn mọ́. ẹ dàpọ̀ ṣé ìwọ nìkan wà lọ́nà kan fún wọn máa tẹ̀ ní ìwé sẹ́yìn ẹ̀wọ̀n kí wọ́n ṣe ń sin ọ̀nùwọ́n náà sẹ́yìn gbogbo ọ̀sẹ̀mí ọ̀sẹ̀mí láyé ẹbí mú wọ́n náà sẹ́mi kan rojọ́ fún yín yóò máa ro ni òní ro ti ibi títí ẹ ti kù díẹ̀ káàtó sẹ́ni ẹlẹ́ni ní ọ̀nà mẹ́nu torí di eléyìí báyìí ẹni tí ń sọ pọ́sẹ̀ mi ó ti ṣe báyìí ọ̀rọ̀ yóò sì ní tán ẹtú máa rántí láti bí náà títọ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀dàpọ̀ ẹ̀rọ arántí ó ní sẹ́yìn náà ṣe ìgbà. àbí òye tó nítorí di eléyìí báyìí ó ń bẹ nínú àlùyẹ̀nsọ́ àtúnṣeka nàṣẹ̀mì nàṣẹ̀ ó ń bẹ nínú kí èèyàn dúró dọ́gba èèyàn wà jọ kó o máa gba ẹ̀tọ́ àwọn èèyàn fún wọn lórí ara rẹ̀ yẹn ní pé ìwọ máa bá máa bára rẹ wí báwọn èèyàn eléyìí yẹn wà jọ kí yẹn kọ wà láyé rẹ tí kì í tẹ ìwọ tẹ wọn wàá títí pé ẹdá rí yẹn ọkọjà tán tán báwo sì àti tí ọlọ́run ọba wọn bọ́ dàbí ìwọ òní náà jẹ́ náà wọ̀ wọ̀gbà nítorí pé ẹ̀wù yẹ ẹ̀sẹ̀ dá sẹ̀ lónìí tó máa ń tó fún ọgbẹ́ lórí skéèlì ó lè ṣe sábà bí kéèyàn wọ ọ̀nà láéláé ṣùgbọ́n náà ọba òní bíbí wá sábà ti tọrọ àforíjì ẹ̀yìnmọ́ iye tí ó kú sàmójúkúrò fún aláìtọrọ àforíjì látàrí àwọn dáadáa dáadáa dáadáa ní ìdásóse oríṣiríṣi ọdọ wa ẹjẹ àsopọ̀ ẹbí wa pọ̀. ó wá nínú àdé látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam ike ńgbà tó náà bá dé àpò òbí ọlọ sọ̀rọ̀ sí ara ọba wa ìwà ń tọrọ ọlọ ọlọ pé ìwọ ọba ọjà gbogbo ẹni tó bá pọ̀ tí ò jẹ́ ìwọ jà dànù gbogbo ẹni tó bá lè jà mí ọlọ́run sì ni mo gbọ́ mo gbà. torí ẹ ọ̀rọ̀ rẹ̀ ò lè ṣe déédéé jàmà gbogbo ẹ̀ tó bá já fún ẹbí rẹ̀ gbogbo tí bá ṣe láyé onáwó rí kótó kú díẹ̀ náà kò ní bá a. ló ti nù hadith anábà Muhammad sallallahu alaihi wa sallam wọn lẹni tí máa ń fẹ́ àyùntì Allahu lahu fi umri tí máa ń fẹ́ kí ọlọ́run ọgbọ́n ó dé kẹ́mi òun ó fi. ويبارك له في رزقه títí nǹkan kọ́ lọ́wọ́ bó fi ìbùkún sí ara nǹkan ní òkun pẹ̀lú ìyẹ́sọ̀ ìlọ́wọ́ àìmá kọ́ ya sọ̀tọ̀ ẹbí rẹ̀ kan. gbogbo ẹni tí máa ń fẹ́ kẹ́mi òun ogun fífi ń fẹ́ kí ìbùkún wọnú nǹkan ní òun kó sọ̀tọ̀ ẹbí rẹ̀ kan. ọlọ́wọ́n bá máa tara sí sọ̀tọ̀ ẹbí pọ̀ fún yàn lárí ti kìí tí ti tẹ̀yàn lọ́wọ́ tẹ́lẹ̀. ọlọ́run àwọn atara rẹ̀ jẹ́ kí ìgbésí ayé yàn lálùbáríkà ọdún tó lò náà ló lò ṣùgbọ́n oore tí ó wà nù rẹ̀ bí ti àìní ọdún lò. torí pé tó rẹ pọ̀ gbogbo tó ti dáadáa sínú wọn tó fi nira kan nù wọn fún àwọn máa gbà tètè kí orí wọn pọ̀ yàtọ̀ sẹ́ni tó ti fi kọ́dà bẹ̀rẹ̀ látòrí bàbá àti màmá wọn láti ọ̀pọ̀lọpọ̀ ti gbá wọn bọ́ọ̀lù lùfẹ́ tó ti fi kọ́dà mú fún wọn tí bàbá rẹ bá ń pè ní tó bá ti rí nọ́mbà bàbá dáàdi rẹ yọ yọ máa wò ó ni tó ń bọ̀ bá rìn gbìtọ́ bá pé yóò sùn wọn wá pa pikinu ti ẹ ansa pọ̀ yẹn náà bàbá ni wàhálà wọn dẹ ti pọ̀ jù àwọn òdìlẹ dáàdi rẹ ni wàhálà wọn dẹ ti pọ̀ jù pa ìwọ ọ̀rẹ́ ti ìgbà tí wàhálà tiẹ̀ pọ̀ débi tó nàmọ́ rẹ̀ sùn ìgbà tí wàhálà rẹ pọ̀ níbi tí bàbá sì torí ọmọ mi lọ gbàárò wàhálà torí kó lè parí primary level lásán bàbá mi gbàárò torí kó lè rí sẹ́rẹ́ láti rà wálé ọlọ́run ọmọ yìí àbùkù tọ́kàn bàbá ẹ lómi bàbá yìí ò béèrè owó lọ́wọ́ rẹ̀ wọ́n kàn fẹ́ béèrè àlàáfíà náà ni o kíkọ́ àwọn ti rí ọtí ló mẹ́ta pé àwọn fẹ́ béèrè pé sàlámù aláìkùm ọmọ mi báwo ni sẹ́kọ̀ọ́ lọ lé wọ́n lè ní màmá yẹn ọ̀rọ̀ wọ́n máa ń jára ní kẹtàkẹtà wọ́n ti wá lékún sí ilé ẹjọ́ mẹ́ta yìí á a'udhu billah a'udhu billah kò yí ọmọ kò yí ọmọ tó dépé lẹ́nu rẹ̀ wọ́n ti máa bọ̀. tó bá wá ní sokun ẹbí pọ̀ jẹ́ máa kó tó náà ti máa fún wọn lówó gbogbo gbà náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ajá gbọ́ yìí tó bá ti ní sokun ẹbí pọ̀ ni oh. pé ah, owó ni owó náà ní kọ́ ọmọ fún wọn èèyàn mélòó ló lówó nu ah, ká ní wàárí torí pé ìwàárí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí nínú adé èèyàn lè fi gba tí owó lè gbà fún yàn. jẹ́ni tó ṣe ikọ́ fẹ́ rí wọn jẹ́ni tó ṣe pé ọmọ wá wọn jẹ́ni tí ọmọ ṣe dáadáa sí wọn nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ àwọn náà jẹ́ni tó fẹ́ rí ọ àwọn náà jẹ́ni tí ń wá ọ àwọn náà jẹ́ni tó ṣe dáadáa sí ọ ọ̀rọ̀ lásán tó bá tún sọ dáa ó ti tó ní sísopọ̀ ẹbí pọ̀. Kini ni láàyè owó tó fún wọn tó fún wà ìdásí. alihamudulilayi ọlọ́run ti sọ ayé dẹ̀rọ̀ púpọ̀ láyè tẹlifóònù tẹ́rí yẹn ẹtí káwọn olùlọ́nà tó jà sọ oríire láyé àtàkùn yá. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ̀lẹ́bí wa tó ṣe pé wọ́n ti rí wa ti pẹ́ àìkò sì dọ́dọ̀ wọn àwọn wò bá yín àwọn lódì tó sì bá yàn wọn lódì bóyá ti wọ́n la ní. káàdì hundred

ṣe yàtọ̀ sẹ́ni tó ṣe é gbé òkè mọ̀lẹ́bí báwọn sọ̀rọ̀ lọ àwọn ọ̀rọ̀ yẹn kò sówó tó lè mọ̀ ọ́ tó tún lọ sí fún ṣùgbọ́n bí wọ́n. wọ́n wá ń bẹ nínú àwọn mọ̀lẹ́bí o ẹni tó kí gbogbo dáadáa tẹ́ bá ṣe sí àìdáa náà ni o lókè bá tẹ́ bá ṣe ìfúnjówó kòkòrò jówójówó nínú wọn. irú àwọn ọ̀rọ̀ yẹn tó bá ti sọ́ tí wọ́n tó ti mọ̀ wọn ìwọ̀nba tó náà lọ́ba fún wọn náà fún wọn kẹta fi kú kálá láàfíà kẹ́ẹ̀ fi kú kálá láàfíà eléyìí bẹ nu tí ò burú nínú òfin ọlọ́run bá ẹni tó ṣe é pé ó ní lónìí kọ́mọ́ sàrùn sẹ́ni tí ò ní o nítorí pé ilé ayé tẹ́ rí yìí báyìí ó máa ń yí ni ó lè yí kó kó yí ságbọn ibi tó dùn sọ́dọ̀ rẹ̀ ńgbà kan ó sì yí ságbọn ibi tó kan sọ́dọ̀ rẹ̀ ńgbà mi tọ́ba sì torí pé lónìí ó yí ságbọn ibi tó dùn sọ́dọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé kó ti ṣe wọ́ basubasu wọ́n sì ṣe kò sírù rẹ̀ subhanallah ọba tó ní kó yí sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kọ́nà tó lè yí àgbọn bòmí sọ́dọ̀ rẹ̀ náà. هي الدنيا كما شاهدتها دول من سره زمن ساءته أزمان wọ́n nílé ayé tẹ́rí yẹn òyì bèrè níbẹ̀ ń tẹ̀lé ẹni tí ìgbà bá tó nà àsìkò tó kàn máa ń bọ̀ torí ẹ bí gbèsè ayé ti ṣe rí nu ọlọ́dà sàánù wa torí délé ìmọ̀sí torí kó dáa fún ọ lónìí kó ara tó lẹ́tọ̀ọ́ tó kọ́ ràn lọ́wọ́ láti ràn lọ́wọ́ kọ́ ọ̀kọ́ láti ràn lọ́wọ́ ọlọ́ ọlọ́wọ́ bá dẹ̀mọ́ afún eléyìí lọ́pàá fíma mímkún máa lò wà rí ti yé àhàbò eléyìí mi mà rẹ̀ tẹ́lẹ̀ ní tó ṣe ike owó ẹni tó dogun rẹ̀ lọ fẹ́ràn tó wo tiẹ̀ lọ àwọn gàbí ni owó tó ala fẹ́ràn tó wẹ́n tó dogun wa lọ ọ̀nà ọ̀nà tó bá jẹ́ bẹ́ẹ̀ owó tí onáà lè jẹ náà tẹ́ jẹ abẹ́bí tèèyàn láǹfààní kó tó ti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò kí tó bá sẹ́kù owó ẹni tó dogun yìí mọ́tò onígbà tí kú bá wá dé kí wọ́n á dẹ́ tilẹ̀ kí wọ́n á gẹ́ ẹgbẹ́ lágbára ní gbogbo ẹ̀fẹ́ wọn ò ní gbọ́ àná mi ni wọ́n wulẹ̀ yọrọ ẹlẹ́nu tọkọrẹ káàdà ní fúlàn ó ti di tiwọn tẹ́lẹ̀ náà. torí ti ilé ìgbà lónìí tó náà bá fún ọyún ọmọ òní nìwọ ọlọ́nà ọmọ ilẹ̀ tí ó ń bọ̀là. tó bá rẹ̀ ní tí ń bu káàtà ràn lọ́wọ́ rán lọ́wọ́ ríran àyàn lọ́wọ́ òfin káàtì kì í lọ kàn. gẹ́gẹ́ bó ti dé pàdánù sọ́mọ́ àdúgbò náà sọ pé yíyọ zàká kò dín kẹ́kọ̀ọ́ kò dín lówó máa nà kó sọ̀rọ̀ àánú mẹ́rin sọ́dà kọ́. zàkátà ayọ́ nínú owó kò nínú tó náà ti wọn kó fúnyà òun náà ní kó nínú owó rẹ kọ ọrẹ ní lọ. ẹnìkan ní mò ń bọ̀ wá dọ̀ yìí ìrànlọ́wọ́ ni mo sì nídìí ah, ò ní bá mi lé torí pé ah, àtúntò wá sí nǹkan ah, àbá ilé lẹ́yìn ti wá. wọ́n bá wá ẹ̀ wá kọ́ tó gbé والكلمة الطيبة صدقة bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rí tó bá tó sí ẹ̀gbẹ́ ara. so kúkẹ́ kúkẹ́ kẹta hundred million lọ́ba wá dọ̀ rẹ̀ èmi ò sí ní hundred thousand tó mú tura lọ mú two thousand tí mo ní wá gbé tọ̀ ọlọ́run bọ́ba gbọ́ bùkátà yìí ọlọ́run bá ń tẹ̀lé lágbára. fún imú yẹn sí fún etí fún yẹn sí máa àlẹ́ tó àti nínà ní ẹsẹ̀ bíi ọlọ́run ọba ìbáwí lẹ̀ fún yín lórí ẹ̀ tó bá ti dáadáa nítorí ló mú wa ìwọ̀nba tó o bá ní kó fi ran ọmọ làkejì rẹ lọ́wọ́ má ti torí kó onílò ìkó ta mu torí kó ọmọ ndé ọ̀sẹ̀ lọ́la ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ tọ́padà kábàámọ̀ torí ńgbà tí wọ́n ní fún òfin rẹ nìkan kan lọ́wọ́ àsìkò tí wọ́n wá ní wọ́n á dé ó kú ju ẹni tí wọ́n kọlá tí wọ́n fi lá lójú ẹni tí wọ́n kọlá lá lójú wá dẹni tó ní òun náà wá lóun wá wà á jọ àkúnyẹmẹ àwọn ọmọ ẹni tó pọ̀ láti fún anábì ní kò lékè kọ̀ ọ̀nà ọwọ́ àánú àdéhùn bẹ́ẹ̀ eléyìí ń bẹ nínú ìṣesí àwọn káàkiri sunnati wal jamaa torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ sí wọn ìdí ẹni sínú ìjàmbẹ̀lẹ̀kùn kì í ta dúkù gbogbo ọ̀rá yìí lọ́kẹ́ tí wọ́n ọkàn wọn ni ọkàn wọn mọ́ púpọ̀ ìrè tẹ́ bá ti rí téèyàn kan máa kanra tí ó kan rí àwọn èèyàn tó títí má bá rí tí ó kẹsẹ̀ pé bí ìgbà tó ti fẹ́ nìkan sún pa ẹgbẹ́ tó ah! ti gbà súnà ó sinmi wá tó tó bá gbà súnà yóò sinmi àbí òní sinmi yóò sinmi tó kọ́kàn rí òkú yẹ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé síwájú kó tóbi pé ń fẹ́ kọ́ torí di eléyìí ọ̀dọ̀ wa jẹ máa kájẹni tí ó mójútó ìwà dáadáa yìí èyí tí wọn sọ pé onílà mójúkúrò jẹ náà ẹjẹ alá mójúkúrò kó a máa wò pé tí wọn bá ti ọ̀tọ̀ bá lọsẹfẹ nù rẹ kí wọn á lò fìlà kò sí ẹni tí wọn ṣẹ̀ tọsẹfẹ nù rẹ tó fi gàtà yọ bó ti ṣe wà ṣùgbọ́n gbogbo ẹni tí wọn bá ṣẹ̀ tó bá sàmójúkúrò kí gàtà yọ bó ti ṣe wà ni pírísìpù méjì yẹn dì mú tẹ́wáṣí ọ̀ tó o bá lọ gbẹ̀sán kò lè gbé kọ́ gata yọ bí tọ̀ wá kọ́dà gan wọ́n tún fi máa wọ pé àsìkò Dubai àmọ́ kò sí ẹni tí wọ́n ṣẹ̀ láyé yìí tí ó sàmójú kúrò tí ò sí ní gata yọ bó ti wà èwo wá là ń fẹ́ sàmójú kúrò ni àbá àìsàmójú kúrò dájúdájú bá sàmójú kúrò lọ dájú. lájẹ́ni tí wọ́n máa sàmójú kúrò ẹjẹ àti kọra wa kọrọrùn ṣùgbọ́n tí ẹ bá ti kọra rẹ ọjà lóòótọ́ o ìsìláàmù gba ìpè tí wọ́n bá ṣẹ̀ wá lágbẹ̀sán irú bí wọ́n ti ṣe ṣẹ̀ wá fẹ̀yìn náà ọbẹ̀tún fàá kíbo ní mẹ́tìlẹ́ máa rò kẹ́bẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́mẹ́ni àtẹ́dá àárẹ̀ fẹ́ẹ́tẹ́lu àárẹ̀ yìí bí mẹ́tìlẹ́ máa àtẹ́dá àárẹ̀ ọlọ́run tẹ́ bá bí àjẹyìn irú ìyà tó fi jẹ ẹnikẹ́ni ló fi jẹ sẹ́nìkan má sì tẹ̀ máa ń irú àìdá tó fi fi ẹnikẹ́ni ló fi ṣùgbọ́n wọ́n lẹ ìǹsọ̀bọ̀tún lọ́wọ́ ọ̀hìnrún lè sọ ọ̀bẹ̀rẹ̀ tẹ́ bá lè ṣe sùúrù sùúrù ló ń lóore ju fẹ́ńtọ́ bá lè ṣe sùúrù. kẹ́ẹ̀sì àmójúkúrò ló jù jẹ́ kẹ́ẹ̀sì àmójúkúrò ló jù nítorí pé tó bá sàmójú kúrò wàá tẹni tó ga lójú gbogbo èèyàn wàá tẹni pàtàkì lójú gbogbo èèyàn ṣùgbọ́n gbogbo ẹni tó bá lò wọ́n kẹsàn-án ni wọ́n mọ bó ti mọ wọ́n mọ̀ pé àtẹ̀yìn lásán nìyẹn yẹpẹrẹ sí ọ̀rẹ́ eléyìí túmọ̀ sí fi ká lẹ́mìí ìdarí ìsáàmù gbà pé kó ọ̀gbẹ̀sán irú tó fún ọ àbí kó ọ̀sàmójú kúrò ṣùgbọ́n kò fà yí pé kó o tó pọ̀ síra rẹ lélẹ̀ kó tó tó fìyà jẹ ọ́ sí. àbí òye wa ìsìláàmù gbà nígbà tí ẹnìkan tó gbá ọ létí tí wọn náà gbàjẹ́. ìsìláàmù sì wá kọ́ wa pé tó o bá ṣàmójúkúrò fún lọ́dà jù. ìgbé hàn ah, kí ètò ìdánilágbára wọn ò forí jọ ṣàmójúkúrò ìwọ náà bá tiẹ̀ náà mọ̀ eléyìí lọ dáa sí àmọ́ ìsìláàmù takò fún pọ̀ lẹ́ẹ̀kẹ́ ọ̀ kọ́ wá sí ẹ̀kẹ́ òsì pé fún gba eléyìí náà eléyìí nínú òfin tó lọ́n tó fi ránṣẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ìsìláàmù àpọ̀ lélẹ́yìn ó lè wá nínú òfin àwọn tó síwájú àmọ́ nínú òfin ti ìsìláàmù yà á tí islam sọ ni pé kẹsàn àbí kò sàmójú kúrò àwọn pé tún gbà sí ọ̀tọ̀ torí ìdí eléyìí báyìí kó ti ṣe wá nù àwọn nǹkan tó dáa tó dáa tó dáa ti ń bẹ nínú súnmọ́ ẹ̀ ẹnì kan bọ́ ayánu pàtàkì tí ò ronú ti fi ń yánu tí ò sì yọnu ronú ti fi ń padì àti súnmọ́ kínní ẹ̀ka wọn bá yí jẹ́ súnmọ́ kínní á àwọn ìwọ̀n bàjẹ́ nílé ẹ̀dá fún wọ́n ní kẹ́ ẹ sokun ẹbí pọ̀ okun ẹbí tí wọ́n ti dá ìwọ só wọ́n ní ẹni tó pọ̀ láti fún ọ nígbà tó ní tí wọ́n sì ní lè fẹ́ fún ọ wọ́n ní ẹni tó ń fi ọ̀pọ̀ kà ọ́ sí kúrò ẹ dákun àìdá ọlọ́wà mi lé ìgbésà bá lu ilé inú gbèsè ayé wa ọ̀pọ̀lọpọ̀ tó ti bàjẹ́ ó àbí òní tó yóò tó ọ̀pọ̀lọpọ̀ sílé ó tó torí kò fún ẹbí mi ti já ti pẹ́ débi pé ìka ti jẹ́ fún òjò ẹ̀ lọ́bi tó kùn gan wà mọ́. ọ̀pọ̀lọpọ̀ ló sì ti yà kàdíra wọn tó ṣe pé wọ́n ní ọ̀sánú ọmọlàkejì bàtà ọmọlàkejì náà padà ní ọ̀nà ọ̀sánú tí wọ́n gbà tí wọ́n ní má. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló ti pé látàrí wọ́n tẹ̀mí ní sàforíjì ọ̀pọ̀lọpọ̀ lè ti da oró tó ti kò para wọn tán wọ́n pàtàrà wọn débi kan ṣé súnà tó wá kọ́ akásá mọ́lú kúrò súnà tó kọ́ akáfẹ́ni tó kọ́ láti fún wa súnà tó kọ́ wa ibi kájẹ́ ni tó ṣe pé ó sùn fún ẹbí wa tó sì fi yé wa pé nínú kí máa wú orí lórí òsùn wa lọ́la àkèyàmọ́ náà nìwá rẹ̀ ṣé náà lẹ́sọ̀ọ́ fún kọ́mọ yọ náà ti. súnà dáa púpọ̀ lẹ́ni tí ń tẹ̀lé gbà mí ó lè jẹ́ pé súnà yẹn ò reflect lára jẹ nítorí pé ọkàn tẹ̀lé lérè pé ni ọ̀mọ́ dáadáa kò sí apply rẹ̀ nínú gbèsè ayé pẹ̀lú àwọn wọ̀nyẹn àní tí wọ́n dájọ́ lórí pípín náà dá gẹ́gẹ́ bí Islam ti ṣe jẹ́ kó ní sunna sunna náà sì ni Islam méjèèjì kò dé yá ẹ sì mọ̀ pé mùsùlùmí ní ìpín yìí báyìí ó lè máa ṣe ní Islam ò fi pa wá láti àní ìtìtorí rẹ̀ ká máa bú ìgbà òun lẹni tí àléébù bẹ lára rẹ̀ látàrí pé kò lóyún láti Islam ti fi wá torí délé ọlọ́nkọ́ rìn mí pẹ̀lú yín lọ́wọ́ lórí àtijọ́ sunna anabi muhammed sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ rìn mí pẹ̀lú yín lọ́wọ́ lórí àtijọ́ sẹ́ pẹ̀lú dáńgbọ́ kó ti dáńgbọ́ ní àwíjàre fún wa lọ́la kéèyàn ọlọ́dà fún ọ̀sẹ̀ ní ìbàlẹ́jọ́ fún wa fẹ́ni tó wí àtẹni tó gbọ́ ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ lórí ara wa gbogbo oríjì wa ká tó wú gbogbo oríjì wa nù wa gbogbo oríjì wa lọ́la kéèyàn subhanahu wa ta'ala Tamam. Tamam. Tamam.